فاز فوزا عظيما عباد الله وقد سقنا إليكم الأخبار الواردة في أن التقدير العام لا يتغير ولا يتبدل كذلك سقنا إليكم الأخبار والنصوص التي بظواهرها تشعر وتعلم بأن هذا القدر قد يتغير ببعض ما فهمه بعض العلم من هذه النصوص فهذه الخطبة بيون من الرحمن هي جامعة بين الأحاديث الواردة أو بين النصوص من الكتاب والسنة الواردة في أن التقدير لا يتغير وكذلك بين ما يشعر بأنه بأنها قد تتغير ولكن ما الحق بين هذا وذاك عباد الله واعلموا أنه طال كلام وللعلم في هذه المسألة قديما وحديثا ولكن بتوفيق من الرحمن نرى أن رسول الله صلى الله عليه وسلم بجميع ما قد أخبرناه رأينا أن القلم لا يحيط بعلم الله سبحانه وتعالى كليا كذلك ما قد تم كتبه بالتقدير العام كذلك ما قد تم كتبه في التقدير العمري والسنوي واليومي وكيف كانت هذه الأمور متداخلة أخواني فلما بعد سؤال مسلمي أترى لكي كما أتقرأ فرمي صلى الله عليه وسلم أن ما بارك بما جاك يفمقوا الله بني سالكون كيا نبي بني سالكون لاري أتي علي أتنا الصحابة ري جوا نوع أن توقع النبي صلى الله عليه وسلم إيه رسول الله mo ń fi àsìkò náà létí ìbẹ̀rẹ̀ ọlọ́run gẹ́gẹ́ bó sí rìn létí ìbẹ̀rẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala kọ́ aláṣẹ kábẹ̀rù ẹ̀ láì mẹ́yìn ọ̀nà nínú alukur'an ó sì jẹ́ òye wa wípé àsọtẹ́lẹ̀ tó ń sọ fún àtọ́lọ ṣáájú wa lélẹ́yìn ó náà lè tó ń sọ fún àwa náà ń tá fẹ́ gbéyàwó ní kútúbà tèmi ó ní àti ká gbogbo àwọn àhadíf tá a ti ń kà nípa ọ̀rọ̀ kọ́dàr àti àwọn àhadíf tá a kà ní ìjẹjọ́ tí àwọn ojú mi ń sọ wípé kọ́dárù ìkè yí abadan àwọn ojú mi ń jọ bí ẹni wípé àbí a máa yí àwa afẹ́sẹ̀ jámù bẹ́ẹ̀nà àwọn nùsùsì afẹ́ kó méjèèjì papọ̀ èwo gan ni àhákù tí àwọn nùsùsì tí wọ́n ń dalé lórí àkọ́kọ́ anábì alayhi wa sallam nígbà tí wọ́n mú lọ sẹ́mà in adébínú ó dé ààyè kan títí ń gbọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ dúndùn kọ́lámù ǹjẹ́ kọ́lámù tó ń kọ́ nǹkan kan mọ́ lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó ti fi yé wa nínú hadithi tí mamu tirmidhi gbọ́ àmì hadith abana abbas wípé rufi'ati al-aqlamu wajafati suhuf وكذلك ما جاء من حديث أبي هريرة السقي السعيد من سعد في بطن أمه والشقي من شقي في بطن أمه بكنا استحثنا رسول الله صلى الله عليه وسلم على الإكثار من الدعاء وقال ربنا سبحانه وتعالى وقال أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وكذلك ما جاء من حديث النعمان أن رسول الله صلى الله عليه وسلم قال لا يرد القدر illa ad-du'a al-hadith Ànábì sallallahu alayhi wa sallam ó ń gbọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ ntí kọ́lámù yìí ń sọ lẹ́yìn gbàtà àti mọ̀ wípé kọ́lámù ọ̀kọ̀ nǹkan kan má pẹ̀lú ntánibí sọ wípé ọ̀rọ̀ ti parí ṣùgbọ́n ṣé tún kọ̀ nǹkan àbí ọ̀kọ̀ nǹkan a ní ń kọ̀ nǹkan nínú títí ti ń kọ́ yìí ó súnmọ́ kánàbí ò lè gbọ́ méjì níbẹ̀ àwọn kan méjì ń bẹ tánàbí ò lè gbọ́ ìdí tí ò lè gbọ́ kan ń bẹ wọ́n ti parí eléyìí ńlọ́fà ìdí tí òfin lè gbọ́kẹ̀jì ni wípé kò bọ́ sí àsìkò tọ́lọ sánmọ̀ a ní àtẹ̀kẹ̀dírù làám kádàrà tí alọ́sọ̀tẹ́là pé kọ́lámù gègé pé kọ́ máa wá akọ eléyìí ju ayé lọ àti ti ń bẹnu ayé ó ń sì ní àdíṣe tó ń sọ fún wa min hadith abdulhamid abu bin as wípé sọ sàn sọ wípé ìnà awwala ma khalaqa Allahu al-qalam àkọ́kọ́ ń tọ́lọ̀ ọba kọ́kọ́ ni wọ́n máa gbogbo njẹ jẹ́sà ń fẹ́ sí láyé pátá kọ́lámù wa kọlẹ bákan náà inú ntọ kọlẹ kọ́ọ́lẹ̀ yìí a ní ali àlèhùnmúrí wọ́n kọ́ àwọn nǹkan kankan lórí ìsẹ̀mí ẹnì kọ̀ọ̀kan eléyìí lọ parí sínú hadith adam mas'ud radiyallahu tanarda wa hadith udhaifa ibnu usaid wa hadith malik ibnu huwairi wa hadith riba al-lakhmi wa hadith umil mu'minin wa hadith ibn abbas radiyallahu ta'ala anhum ajma'in wa bil min as-sahaba wípé wọ́n ti parí àlà mẹ́rin ẹnìkọ̀ọ̀kan nínú ìyá rẹ̀. in ti ń bẹ́nu pátákó àgbà yìí òun náà ni wọ́n máa kọ nínú ìyá níjọ náà. bákan náà a ní àsánáwí in ti ń kọ́lẹ̀ lọ́dọọdún. alásùsọ́lá ń sàlàyé inú alukurani fún anú dùhọ́nù wípé nínú òwúlẹ̀ lẹ́tùlù kọ́dírì fi ya yufraku kullu hakim gbogbo àwọn àlámẹ́rin pátátá bá fẹ́ ṣe lọ́dún orú iná láti yanjú rẹ̀. a sì ní àtẹ̀kùdírù àlìyáwómi in tí ń kádàrà pé yóò ṣẹlẹ̀ ìjọkọ̀ ọ̀kan ọ̀yá kọlámù nínú nǹkan ìpìlẹ̀ ẹ̀kọ́ tó ní jáde tánàbí bá wá lọ sẹ́mà tọ́ba ló ń gbọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ ní tí kọlámù ń sọ méjì ní ọgbọ̀ kò lè gbọ́ méjì kò lè gbọ́ kọ́dọ̀ ti parí ni sọ ọkọ ṣáájú kó tó dáyé àti ń bẹnu ayé yìí ọ̀nà àlànàbí rífàṣì ní àdísà rábìnà àbáṣì wípé rúfin àti àkùlám wọ́n fàtí sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní àtẹ̀kùdírù àsánáwí in tí a ń kọ́lẹ̀ pé yóò sọ̀rọ̀ ọdún báyìí yóò sọ̀rọ̀ báyìí kápẹ́ ilẹ̀ ìlátùlù kọ́ńdà nígbà lọ sí sẹ́mà ni tọ́ ẹ pọ́ bá sọ pé òun gbọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ ní tí kọ́lá mò ń sọ àbá sọ wípé in ti tún gbọ́ náà in ti a fẹ́ kọ́lẹ̀ ní ọdún ṣùgbọ́n wọ́n pé travel rẹ̀ lọ sẹ́mà kọ̀ bọ̀ sílẹ̀ ìlátùlù kọ́dìrì a jẹ́ wípé in ti kọ́lámù ń kọ fún ọdún tí ànàbí tọ́lọ̀ mú rọ sísẹ́mà kèése tí ń kọ fọ́dún ànàbí ṣe kí ni o lọ́gbọ́n táìmù yẹn wà tẹ̀kùdírì lùmúrí in tí ó máa ṣẹlẹ̀ sọmọ kọ̀ọ̀kan tí wọ́n kọ lẹ́yìn ogójì ọjọ́ kẹta tó bá ti lò nù ya rẹ̀ ìgbà wọn lọ́sọ̀ sọ̀rọ̀ máa dẹ́dà ànàbí lè gbọ́yùn ọwọ́ ànú tí kọ́lámù ń kọlọ́ ní sẹ́mà bákan náà wà tẹ̀kùdírì lìyẹ̀wùmí in ṣùgbọ́n bí táà ń lọ ni wípé allah subhanahu wa ta'ala in bá ní sọ̀rọ̀ alukurani wípé a'udhu billahi minash shaitani rajim yamuhu allahu ma yasha wa yuthbit yamuhu allahu ma yasha wa yuthbit in tó bá hu ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a máa parẹ́ níbi kíni ṣé ń bi kádàrá yìí ni àbí bí nǹkan mi wa in tó bá sì wù a máa fi ilẹ̀ bẹ́ẹ̀ wa indahu ummul ìyá àti àgbà ọ̀dọ̀ allah subhanahu wa ta'ala ọlọ́wà bákan náà tó bá ní sọ́nà alukùránì wípé a'udhu shaitan rajim alhamdulillahi alladhi khalaqa as-samawati wal ard waja'ala adh-dhulumati wan nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun Allah subhanahu wa ta'ala sọ wípé òun ọlọ́run tó dá sánmà tó dálẹ̀ mímọ́ fún ọlọ́run yìí ọpẹ́ ní fóun kankan ọ̀n sọ́bọ̀ ọ̀n sọ́bọ̀ òun dá òkun òun dá ìmọ̀lẹ̀ bó ti ẹ̀ pé àwọn tí wọ́n gba Allah subhanahu wa ta'ala gbọ́ in tí ó tó dá fún màkọ́dọ̀ ajala lẹ́yìn ìgbà náà ọwọ́ á pé bùbù ìǹtẹ́lò ó pé bùbù àsìkò kan àbọ̀ mi máa nà wà ajalu musamman indahu àsìkò ìǹtọ́jẹ́ wípé ó ti mọ̀ sínú tíà rẹ̀ ọ̀dọ́ lọ́sọ̀tàlá yìí náà ni àsìkò yìí wà básìkò ń bá sì ti tó ó ti yí àlọ́sọ̀tàlá bí ó sì ṣe àwọn apá kan náà àfà kátìmọ́ túmọ̀ náà rẹ̀ sọ́rọ́tù fàtírì Allah subhanahu sọ fún wa wípé a'udhu billahi minash shaitanir rajim Allahu alladhi khalaqakum min turabin thumma min nutfatin thumma yukhrijukum tifla kí la fẹ́ lóun bí ayé yìí Allah subhanahu sọ wípé wa ma yu'ammaru min mu'ammarin wa la yunqasu min umrihi illa fi kitab Allah subhanahu wa ta'ala ni ẹni tí ẹ̀mí rẹ̀ tí ó ẹ̀mí rí ò ní gùn òun mà ṣe nìtumọ̀ àyà ni abẹ́ntọ́nà ọbọ̀ lè kúnú ọjọ́ orí rẹ̀ àtẹ̀ntọ́nà ó dì kúnú ọjọ́ orí rẹ̀ wọ́n rọ̀ ọ̀bà lọ́mà àtúbọ̀ ń bi àyà náà. bákan náà anábì sallallahu alayhi ọba ní sọ̀rọ̀ min hadith Ubadah bin Samit wal hadith mukhrajan fi sahihayn كذلك أخرج الترمذي من حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنهما وأرضاهما أمسان سويت ما من عبد مسلم kò sí ẹrú kan tó jẹ́ mọ́mìn láyé yẹ́dì Allah dáwàtìn tí ó máa bẹ̀lọ́n pé ṣe báyìí fún mi laysa fiya qati'atu rahimin laysa fiya ismun wala qati'atu rahim tó wá jẹ́ pé àdúrà ti ń ṣe yìí kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ kò sì jẹ́ àdúrà ìfibà ìbí jẹ́ ìtura àwọn yóò kẹrù ṣùgbọ́n mi tá à ń lọ kálí tètè bẹ́ẹ̀ irú ẹni àwọn ṣàṣàn sọ yìí pé illa a'tahu Allahu biha ihda khisali thalathin àfi kọ́lọ̀ ń wó fi àdúrà rẹ̀ fún ní nǹkan mẹ́ta àkọ́kọ́ ìmà ayò ajíra lọ́lọ́ fi dàwátì ìmà ayò ajíra lọ́wọ́ fi dàwátì ìmà kọjá pé tó ń fẹ́ ọlọ́run sì ti ṣe fún wa ìmà àyẹsìrìfà ànuhu wa ìmà àyẹsìrìfà ànuhu mina sún ibi mithliha tó bá sì wọ́n lọ́wọ́ sọ̀tàn ala ìntọ́ jẹ́ dédé aburú tó lè bòǹtọ́n ọlọ́run lè bá fi àdúrà yìí ó lè bá fi fọ̀kú wa ìmà an yaddakhiraha lahu bil khair tó sì ọlọ́sọ̀ tọ́lá ó lè fi kádàrá dáadáa fún ṣùgbọ́n borí dáadáa wọ́n ti ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ ayé ń bí àbọ̀bì àdìsí náà. apá kan àwọn àfa wọn ní Allah subhanahu wa ta'ala a máa yí kádàrá padà ti pé lágbájá báyìí olórí ibú ni kó sì máa ṣàdúà ó lè dolórí rẹ̀ pẹ̀lú táwọn sọ̀rọ̀ wípé nǹkan kèèyí kádàrà padà àfi dùá torí tó bẹ́yẹ pé kò bà ní rí bẹ́ẹ̀ ni àǹfààní wò la fẹ́ jẹ́ ndí ká máa ṣe dùá bákan náà ó tún sọ fún wa wípé wà máa yọ amaru mi mọ̀ amari ẹni tó ń jẹ mi wọ́n gùn olùmọ́wà tó wọ́n fi kún ẹ̀mí rẹ̀ ẹni tó yọ kún bí ẹ̀mí rẹ̀ olùmọ́wà wọ́n ní máa na ayà nù. bákan náà arábí sallallahu alayhi wa sallam tó ń yẹ sẹ́hìfúnà alàkẹ́fà tí ń a ẹ̀sàdúrà báyìí tẹ́wàá sọ báyìí ọlọ́wọ́ sí báyìí sọ báyìí ọlọ́wọ́ sí báyìí tó bá jẹ́ wípé kọ́dàrú ọmọ chẹ́ǹjì ni a jẹ́ wípé gbogbo tẹ́sà ń sọ fún wa yìí kò ní sí fáídà nínú rẹ̀ ọ̀rọ̀ kanu wọ́n ní nọ́ọ̀sì ní tẹ́lá sọ̀tà sọ fún wa ma ya tó bá nínú kádàrà a máa parẹ́ apá kan ní là gbogbo mahu-mahu ti n ṣẹlẹ̀ yìí kápá kankanrẹ́ láì pàtàkì àti kọ́tán wọ́n ní bí ọ̀rọ̀ nìkan ni kò mú ọ̀rọ̀ aṣoríire àti aṣorí ibú wọ́n ti parí eléyìí ṣùgbọ́n àwa gbọ́ yìí pé níbi ọ̀rọ̀ ẹ̀sìn alọ́sọ̀tàlá ti máa sọ wípé ọdẹ àná o ìrì ànábí o ẹ máa ṣe báyìí lásìkò o kó o sùn sọ àyà mí ìkalẹ̀ yìí pé èyí tí mo ní ẹ máa ṣe ẹ ṣe kó lè إذا يمحو الله ما يشاء من الأحكام الدينية ويثبت ما شاء منها وعنده أم الكتاب Allah sọ̀tara máa pa nǹkan bá hùn rẹ nínú kíni o nínú ètò pé àwọn nǹkan mi ò ti máa bẹ tọ́jú àzà tẹ́lẹ̀ àwọn sàn ọlọ́run sọ fún mi pé bó ti sọ́yà kalẹ̀ ẹ má ṣe báyìí mọ́ ṣáájú tẹ́lẹ̀ tóbìnrin bá zèzìnà wọn ó tì má lé ni títí títí títí títí tí ó fi kú bí ìgbà tí à ń fìyàn sẹ́wọ̀n gbére wọ́n máa fún lóúnjẹ o wọ́n ti mọ́lé yọ́ ma wà ń bẹ́ gbére títítítítítítí ṣùgbọ́n tó tọ́lọ́ ń sọ ayé àìkàlẹ̀ pé ẹ máa lo ìdájọ́ yìí lọ ó ní ẹ máa lò lọ tó fi jẹ́ wípé àwòyẹ jẹ́ ara lọ́la òhunà sàbíra tàbí ọlọ́run bó tún mú ìdájọ́ mi wà nígbà tí ìdájọ́ mi ìsídè jẹ́ àfi sọ̀hẹ́mì náà hadith ìbára tàbí ní sọ́mìt àwùsà sọ wípé khudu anni khudu anni waqad ja'ala Allahu lahunna sabila albikru bilbikri jaldu mi'atin wa tagribu amin wa thayyibu bi thayyibi jaldu mi'atin wa ìntọ́nà sọ́njọ́ tí ó ti mú ọ̀nà àbáyọ wá fáwọn obìnrin báyìí nìsín ọ̀nà àbáyọ wọn tó sì mú wá ní náà ni wípé ẹ ń bá ti ń ṣe zìnà tí ètí ìlòbí tàbí tí ètí ìlọ́kọ á máa yàn lẹ́gba ọgọ́rùn yóò sì kú kan bákan náà ẹ ń bá ti lóbi tàbí ó ti á ṣe kí ni o ló sọ pé òun ti mú mi wá o e yóò padà fi rọ́pò ààyè bí ìdọ́bà parẹ́hùn yóò fi lẹ̀bẹ̀ wá ìdáhù ummul kitab ìyá àti àgbà ọdún ẹ̀ lọ́wà ní tó tiẹ̀ lè bá ṣe pẹ̀lọ́rọ̀ àríṣìkì ọ̀pọ̀ sí mi o ọjọ́ orí ó ṣe mi o kò sí kẹ̀kẹ́ tó ní bá ṣe pẹ̀lú yìí apá kan nú àwọn àfáà nílá wọ́n ní alọ́sọ̀tálá ìmọ̀ pa àwọn nǹkan kan rẹ̀ ìmọ̀ wípé òun ti wà kálà màlàkẹ́yìn nìfẹ́ ní kọ̀ọ̀kan wa máa yalfidhu min qawlin illa ladayhi raqibun atid kò sí ntẹ́nì kankan fẹ́nu ẹ̀ sọ́báyì àwọn màlàkà yìí ọ̀sọ̀ dáadáa ni ó ọsọ dáadáa ni àwọn sà máa kọ gbogbo àti ń jáde lẹ́nu rẹ̀ ṣùgbọ́n sàǹsọ̀ wípé wọ́n máa iṣẹ́ wa gbogbo ọjọ́ Monday àti ọjọ́ Thursday wọ́n máa kó lọ sánmà máa lọ ó tún kúra rúfọ́ ọlọ́run bàṣọ tààlà ni o ilẹ̀ akérè àdàlẹ̀ hadith àwọn apá kan àfáà ní tí wọ́n wá kó kiri ìrọ́lọ́sọ àtàlà gbogbo ń tẹ́ dàbá sọ láti monday tẹ́ẹ̀dì thursday tó jẹ́ pé láì sábà fi yá wà láì kọ́ba bí àwọn agbóhùn tó bá jáde lẹ́nu rẹ̀ tí wọ́n kọ́ lẹ̀ tí yóò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ kò sì ládàá ń bẹ̀ bí kí ọ̀sọ̀ pé mọ̀mọ́ ẹnìkan fẹ́ báyìí sọ kí ọ̀sọ̀ ah, jẹ́ lọ yàgbẹ́ ẹ̀ ẹ̀ ta ní pèmí ẹ̀ eh, gbogbo eléyìí kò sí ládàmẹ kò sí ẹsẹ náà tàbí kí ọsẹ ah, nígbà tí yan ìyẹn tó bá sì ti tẹnu èèyàn jáde àwọn ilé ọkọ ọlẹ wọn ní tí wọn wá kó kí ní lọ́dọ̀ lọbọsọ tààlà ní Monday tàbí Thursday wọn máa wá jọ gbogbo tí ọba ní ẹsẹ nú tí ó sì ní ládánú wọn jọ ń kó òun lọlọrun ọba ń parẹ kò tí ẹ jọmọrọ kádàrà èyí tó wọn wá ní ládánú tọbọlẹsẹ nínú sẹta bá ń ṣe ó ní tí àlọ sọta mọ sí kí ni o ohun tí máa fi lẹ hmm. kí wàá ní alahak pẹ̀lú delil intaasọ̀ ni wípé kádàrà wàláì kè change tọ́jẹ́ àtẹ̀kìdírù làám ntí a ti kọ pẹ̀lú kọ́lámù yìí abadan nǹkan kan ò lè change mbẹ́ a sì mẹ́rin wa. ṣùgbọ́n kí láǹfààní tí ń bẹ́ẹ̀ bí dùwọ́ òtá ń ṣe ìdán àwọn ọmọ sàṣà ń dọ́kàn ya Rasulullah ànàtàdáwà ya Rasulullah wọn sàṣà ń tàràwọ̀ ọ̀bàyá sáà lè màgbó bárawọ̀ ọ̀bàyá sáà lè gbàbẹ́rẹ́ bárawọ̀ ọ̀bàyá ṣé a lè lo fẹ́ńsìkì ṣé a lè lo panadol anabi ní ibadallah tadawaw fa inna allah subhanahu wa ta'ala ma anzala dawa'an illa anzalahu ma anzala da'an illa anzalahu dawa'an illa da'un qalu ma wa ya rasulullah qala wal haram ó ń sọ lọ́nà ẹ̀yìn orí sọlọ́wọ́n ọba ẹ máa làgbó o ẹ máa gbàbẹ́rẹ́ o ẹ máa lo intẹ́ mọ̀ ní nǹkan àlàálì sí ti bá ń ṣe yé o nítorí pẹ́sọ̀ àtàlá kò tí ì sọ àrùn kankan lẹ̀rí láti sánmà àti kọ́ máa ń sọ ìwòsàn rẹ̀ tí nínú hadith tó anas alimahu man alimahu wa jahilahu man jahilahu ẹni tó bá gbọ́dọ̀ bá sọ àtàlá yóò jẹ́ ọ ma ìwòsàn àrùn tó sọ̀kalẹ̀ wọn ẹni tó bá sì wù kò ní jẹ́ ọ ma eléyìí wà nù ń tá a fi sọ pé gbogbo àwọn àtibá gbogbo àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ìlera láyéláyé gbogbo ẹni tí ó ti kà ń pa ànàbí nù wọn olójú kan ni ọjẹ́ àwọn gbà lọ́dọ̀ wọn wípé àwọn àrùn kan bẹ tí ò lóògùn kò sì sí àrùn tí ò lóògùn ṣùgbọ́n wà gbẹ́ ìpẹ́ tó bọ́lọ́ ń bá di ọmọ ìní ó di ọmọ sọ̀rọ̀ ti parí báwọn. náà kí ni àǹfààní táàrí níbi hadith yẹn àkọ́kọ́ àání a'udhu billahi minash shaitanir rajim. ànábì sallallahu alayhi wa sallam ó kọ́ máa yé wa wípé ntí kọ́lámù kọ́ọ́lẹ̀ ibẹ̀ ni a ti rí alkọ́dárù asábíkù wàláhìkù a ní kọ́dárù tọ̀jẹ́ wípé wọ́n tún ti parí òun náà nítorí pé bí ìtìpìlẹ̀ náà ni a ti ń kọ́ o àwọn ní láhìkù èyí tọ́jẹ́ wípé yóò máa padà bá in tí a kọ nínú ọmọ yìí pẹ̀lú àwọn nǹkan kankan tí a ti kọ pé yóò máa ṣe tọ́ba dáyé tàbí tí ò ní í ṣe tọ́ba dáyé wọ́n wà á làkọ́ rẹ̀ wọ́n fi kọ́ ṣùgbọ́n náà nínú ìyá tí a pilẹ̀ òun náà lọ́wọ́ ìtùbẹ̀ ń sọ yóò kílí àbí ìdí láì tààlà àrùsọ̀ tààlà nínú màá rẹ̀ yọ ọ̀ràn àwọn òjíṣẹ́ níṣẹ́ àkọ́kọ́ wà ìdáwó ummul kitab ìjẹ́ nǹkan kankan ń bẹ lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tí kọ́lámù kọ tó jẹ́ pọ́n màláìka èrí ìbéèrè wọn ìdáhùn sí ni ó mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìkíyà kẹfìrù nàlẹ́ ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà àti ntí ń ó jẹ́ àmọ̀ wípé in tó kọjú sí àwọn màláíkà nínú nǹkan tí alọ́sọ̀tálà tó ní ọ̀tà tẹ́ bí mo ṣe sọ wọ́n àwọn màláíkà ń bẹ ń bí gbogbo ń tẹ́ ń pè ń kádàrà pọ́fẹ́ ṣẹlẹ̀ láyé wọ́n ń rí báyìí wọ́n ń rí ń bí lágbájá báyìí ọjọ́ tí ó lò láyé rè tàmọ̀dù báyìí ọjọ́ tí ó lòrè kíníkà báyìí ọjọ́ tí ó lòrè kúbasásùn ọjọ́ tí ó lòrè kíníkà ìntí ọ̀sẹ̀rẹ̀ sílẹ̀ ni ìtòsí kan kúbasásùn ni. iná fà tó fi jẹ́ pé nínú hadithi udaifa ibn usaid tí wọ́n bá ti fẹ́ kọ́bẹ̀fẹ́ kọ̀ǹga yóò ní ya Rabb má àjàlù tẹ́wùrọ̀ máa wọ́n lò láyé fàyẹ́kùdì rabbuka ma sha inú ìwáyà mi ọlọ́run sọ fún pé fandur ila lawil mahfud lọ́rọ̀ èwo pátákó àgbà èntọ́ hàn sí ẹni wọ́n ah, days yọ kọ́lẹ̀ kiri tí ọ̀nà láyé five naira yọ kọ́lẹ̀ ń rí ṣùgbọ́n ajẹ́lu gbogbo tí a kọ́lẹ̀ yìí àti ti mẹ́ńkádàrà àti ń rí ó bó ṣe wà sí Allah subhanahu pé méjì ló pín sí àwọn kan bẹ́ẹ̀mbẹ̀ tó ṣe déédé tí ń bẹ́ẹ̀mbí àwọn kan bẹ́ẹ̀mbẹ̀ tí ò ṣe déédé tí ń bẹ́ẹ̀mbí kí sì lè rí wa láàlè àsúkùkùn ìlànà jẹ́ àmìn hadith abúlábìn abbas radiyallahu ta'ala anihuma wa ardahuma wa àsúkùkùn kadhalika ma jẹ́ àmìn hadith abi hurairah mo fẹ́ ti abu ti abu hurairah imamu tirmidhi abbas imamu imamu ahmadu lọ́gbà wa ṣùgbọ́n ti imamu ahmadu yìí dọ́àfù kékeré fẹ́ wà ń bẹ̀ ṣùgbọ́n faqawwa ìsinádù hadithi ti àbí ìhùrẹ́rọ̀ tí mọ́mú tẹ́rẹ́mì gbáwà anabi sọ̀rọ̀ lọ́sọ̀ sàkó ń gbàtàrà sọ̀tàn tó dá anabi adama mẹ́sà zọ́hara ọlọ́run wa fi ọwọ́ wọlẹ́yìn wà sákọ̀tọ̀ mi zọ́hari hi kúlù nẹ́sàmàtì huwa zari wa ní ruwaya mi huwa khaliqu ila yawm al-qiyama gbogbo ntọ́lọ̀ ń fẹ́ da pátá tí ó jẹyàn tí fa arahu Allah subhanahu wa ta'ala àníbí àdámà bá yí ju padà ọlọ́run ni máa gbogbo wọn yìí. wọ́n wá dọ̀ bayna ay bayna ayna kulli wahidin wà bíi sọ̀n ọlọ́run wá fi ìmọ̀lẹ̀ sójú àwọn kan nù wọn. orísun ṣe déédéé hadith mi táàmù sàn sọ wípé ńgbà tọ́lọ́run dá wa tán inú zuluma lọ dá wa sí inú okùn àwa nasama ní ẹ̀mí táàtì ìdí ara kabayi ìwà ń tan ìmọ̀lẹ̀ rẹ̀ sí ogun ẹ̀mí gbogbo ẹni tí ìmọ̀lẹ̀ bá ti dára rẹ̀ jọ́nà ọmọ àlùjànnà nù gbogbo ẹni tí ìmọ̀lẹ̀ ọ̀dára rẹ̀ jọ́nà bá a ṣe pọ̀ tí a kó abi kankan náà yìí tí wọ́n tẹ̀bẹ̀rẹ̀ sí a gbogbo tí ìmọ̀lẹ́ wọn tàn sádà wọn ọmọ nánu. àdébí adamu wọn wo gbogbo pátá ọwọ́ ni mẹ́ni àwùlá yìí àrọ́ táwọn àwọn wíwíwí à ọlọ́ni hàwùlá yìí dórí yàtọ̀ àwọn ọmọ rẹ̀ nù. Ah, fọwọ́jàdà minhum rojulan wabiisan inú rẹ̀ àti abdulhamid abbas yezhar lọ́bàrí kanú wọn tójú rẹ̀ ntẹ́mọ̀lẹ́ kúrì yà rọ́b mẹ́nhádà tààlélẹ́yìn يقال له داود ياتي من آخر الأمم اللي توري تجور دي توري نوي ọ̀kan nù ọmọ rẹ̀ náà ni dáúdà ló kọ̀rọ̀ ọmọ jẹ́ yọ́ wà lọ́wọ́ gbẹ̀yìn ìgbà anábí adamu wa ni kam katabta lahu kam ja'alta umrahu ya rabbi irú ọlọ́run bá mi o kí wàá lọ́jọ́ orí tẹ́lẹ̀ olóòtọ̀ bá dáyé ọlọ́run ní situn sixty years ni ó lò wàkọ̀dì kátàbà lọ́sọ̀ àti alálẹ̀ adama alifasana ọlọ́run sì kọ one thousand fún anabi adam anábí abára ni ah ya rabbi ọmọ ìfáyín pọ̀ máa yóò sí sí láyé tó wá kú kí ni a lò yìí zidiwu ya rab ọlọ́run bá bá ń fi kọjú orí rẹ̀ ọlọ́run la illa an tazidahu min umrik ìyìn lè fi kọjú orí ẹ̀ àfi tó ọba mọ̀ pọ̀ fẹ́ fi kún nù tiẹ̀ ẹ máa wo bí a ń bọ̀ o ah, ah, inú tèmi na inú ọba tó sọ́ọ́ fi kún bí tiẹ̀ ẹ mú sí ń gbà náà ọba ní mélòó ní ká mú wọn sá mú fọ́ọ̀tì nínú ọjọ́ orí ànàbí o adama wọn fi kún títa ni o ẹ sì sọ pé kádàrí ẹ̀ chẹ́ńjì à ń bọ̀ o wọn bá fi kún. àdúgbò yẹn mọ̀ bá ní kò burú. fákàtà bọ́lá tó àtàlà ní ìsáàkọ́nù lọ́lọ́n bá bá kọ agreement ilẹ̀ lẹ́rùn àti anabi adama anabi adama one thousand years mo ní yóò lò ó ń lọ́sọpọ̀ fún ọmọ àwọn dáúdà ní forty years ní ìsìn yìí o èyí tó sì lóhùn fún forty years sixty lakọ fún tẹ́lẹ̀ o àbábà fi forty kún yóò di kíni báyìí ní ìsìn yìí o yóò di hundred o wà á ṣe àdà àlẹ́ yìí ha ẹ̀ alahadil kìtàbà mala ìkẹtàhu ẹ̀ màláìka tẹ́ ẹ sún mímí ọlọ́run ọba jù ẹ̀ wá jẹ́rìí o ọ̀nà àbáwọ̀ ah ọ̀dà agreement láàrin ọlọ́run àti adama one thousand years yẹ ó lóun fi fọ́tì lẹ̀ bẹ́ẹ̀ òun fi tọrẹ fọ́mọ àwọn tí ń jẹ́ dàwúdù àwa náà jẹ́rìí sí o láàrin ọlọ́run àti ànàbí adama wọ́n bá bọ̀ wọ́n bá bọ̀ wà kẹ́ni adam yẹ ọdún umrọ fún ànàbí adama ni máa kọjú orí ara rẹ̀ ńgbọ̀ wá lo nine hundred and forty kó nine hundred and sixty fàjá ahu malakul maut malaika akubade ọba ní ọjọ́ rẹ ti pé orí ànàbí adama ọba ní ọdí àjẹlítà àlẹ́ ọ̀nà ta lọ́jọ́ rẹ ti pé ó kú fọ́tì jọ ah, tó ti gbàgbé wípé jàálítà min umri arba'ina sana libinika dawud ọmọ rẹ̀ dáúdà sọ ọmọ kó ti fún ní 40 ó ní ń gbó mọ́ fún ní òfin 40 kankan o fàjáàdà adam wàjáàdà dùrìyàtù fánàtì adam wànàtì dùrìyàtù fàásọ adam wà hot at dùrìyàtù alákọ̀ọ́kọ́ ẹni jiyàn ànábì adam ni ìyàn náà bá dára ọmọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbàgbé ànábì adam ni ìgbàgbé dára ọmọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni tó ṣe mistake ànábì adam ni ọmọ rẹ̀ náà bá ń ṣe mistake nùrùwáyà mi ọlọ́sọ̀tàrà bá ní kò burú ṣé bó ṣe rí nu fọ́ọ̀tì tí ó sọ pé òun fọ́ máa mo bu ọmọ rẹ̀ padà pọ́ọ̀tì tó kù tó ń fẹ́ lò oná lo one thousand years rẹ̀ tí mo kọ́ fún un ṣùgbọ́n nígbà tí rán mọ̀lẹ́kà lọ mọ̀lẹ́kà ń lọ rè bá nàbí ta ni o ádámà nítorí wípé a ní ọ̀rọ̀ kọ́dárù tí a kọ́ lẹ̀ bó ṣe ríre ó ti ń rí wípé fọ́ọ̀tì ti dín nínú tí mo lọ́dọ̀ wọn nígbà tí déédéé ìgbà tí fọ́ọ̀tì tó dín òun tó pé ọ̀ ń lọ pa nàbí ádámà Allah wa ń sọ fún un wípé bọ́ ọba wá dọ́dọ̀ rẹ̀ gbogbo tó jọ sọ̀rẹ̀ láàrin àyà àti yìí ṣe ń jọ tó lọ ń sì ti kádàrà ọ́ndrẹ́dì náà lọ kọ sọ́dọ̀ tiẹ̀ lẹ́yìn bí ti rí gbogbo tí ń ṣe láàrin ànàbí àti ànàbí dàwúdù kọ̀ wá ṣe kọ̀tà ṣe ń tí ń ṣẹlẹ̀ láàrin èmi àti ogun jẹ́ máa dàbí pọ̀ ó ń ṣe ọlọ́run bá ogun àwọn kan wá wọ́n ti wípé tí ó mẹ́mi wọn gùn sí ni màlẹ́kọ́ ọmọ wa wo nígbà ọ̀báyá wọ́n ti gba fi 40 sí 40 tí a fi sí in tí a mú wọ́n wà ìdáwó umul kitab yẹ́mùsùn lọ́rùn máa yàṣá yóò pè ń tọ́bá wù rẹ̀ ń gbà mí kọ pa ń kékeré nu ti ń bẹ́ ń pilẹ̀ ìpìlẹ̀ náà sì ni ṣùgbọ́n àmàlẹ̀ ikọ̀ ọmọ ogun ẹ̀tàn kéfàlà jẹ́ àfil muslim min hadith abdul mas'ud radiyallahu ta'ala anhu wa arda qala qala rasulullah sallam àwọn mìíràn máa ṣàdúrà lọ pé ya rab inni abudu wabinu abrik títí tó sọ wípé as'aluka bi kulli ismi gbogbo kọtọ́ ǹjẹ́ mo fi ń bí ọ gbàdúrà mi sànú mi aw anzaltahu fi kitabik àbí nínú ọkọ̀ tó jẹ́ wípé ó jẹ́ àmà pé wọ̀ lọ ń jẹ́bẹ̀ tí ń bẹnu tí àwọn ọlọ́ba subhanahu wa ta'ala yálà Qur'an ni o yálà àwọn tí a ti sọ̀kọ́ àìtẹ́lẹ̀ ni o aw allamtahu ahadan min khalikik àbó òfin mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ àìmọ́ yóò kọ́ lọ́wọ́ bá jẹ́ tó fi mọ̀ màláíkà tí wọ́n fi máa jọ́sìn fún tí wọ́n fi yìn àbí yóò kọ́ lọ́wọ́ bá jẹ́ fi mọ̀ àìmọ́yé nínú àwọn ànàbí rẹ̀ tí wọ́n ti lọ táwọn ọmọ orúkọ awista asartabihi fi ilmi al-ghaibi indak ẹ̀hẹ́n ẹ̀yìn tí wọ́n ń tọ́ka ummul kitabi nu nípa wípé bó ṣe wà ní lápẹ̀rẹ̀. àbí ó kọ́ ìwọ gan lọ ń dá jẹ́ nínú màá rẹ tó tún jẹ́ màá kọ̀kọ̀ tán àmàlẹ́kà gan èrí bẹ́ẹ̀ àwìsà àfẹ́rẹ́tàbìhí fi ilmi al-ghaybi indak kí ni tí ó tún jẹ́ kọ́rọ̀ yóò clear láàlẹ́ àsìkò kí máa jẹ́ àfi sahihayn min hadithi àbí ìhùrẹ́yọta rọ́bí allọ́tàn àrùdọ́ hansasa sọ wípé orùsílà malakul mauti ilá nàbí ilá ìmúsa aléyìn masalatu wasalam níjọ kan ọlọ́run malẹ̀ká àkúlọ̀ bá nàbí musa pé lọ́rọ̀ ìgbẹ̀mí musa falamma já ahu nígbà malẹ̀ká àkúdọ́dọ̀ rẹ̀ fasọ́kẹ́hu ànàbí musa bá kó gbàdúgbò inú rìwáyà mi fakọ́mà àyìnà làbí musa faraja malakul mọ́tì la rọ́bì malakul mọ́tì bá lọ bọ́lọ̀ bá padà pé ya rọ́bì ọlọ́run bá mi o arusalta ní ìlà abudin la yuridul maut ẹn tí ètí ìṣetán tí ó kù òun ló ní kí n lọ bá kò wù kó tí ì kú báyìí. ẹ bẹ́ẹ̀ sì ni ẹ ti kọ́ gbọ́ nǹkan tá ń jẹ ni alásùfàlà wa padà sọ fún malakul mọ́tì wípé lọ́ọ̀rì lórí ẹ̀yìn akọ màálù wọ́n máa gọ́tọ̀ bí yẹ́dì yìí fọ́làwú tí ń sánà ń rẹ̀ bá bù báyìí níbi ẹ̀yìn màálù déédéé irun tọ́bọ́wọ́ rẹ̀ bá lè ká fi máa kọ ọgọ́rùn-ún ọdún fún un iye irun tọ́wọ́ rẹ̀ bá wá bá òun bó tún wá ṣe one million lọ́ba o times hundred sọ fún un musa padà nàbí musa ó ntọ́nù ń padà sọ̀rọ̀ yìí o àbí musa wa ní fúnmà máa dá bára dalik lẹ́yìn ìgbà tó bá tiẹ̀ tó lè jẹ́ tírí tírílọ̀n lọ́tún padà jẹ́ lọ́dún ni o kí ni kàlọ́ jẹ́ ni o kí náà ni ọgbẹ́yìn rẹ̀ ikú ní almaut ikú náà ni ó ní al'ani ya tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ọ jẹ́sìn awàdú màláíkà àkútì ní ọba nàbí musa sọ lọ́lọ́wọ́ ara rẹ̀ ni àbọ̀lọ́wọ́ bá sọ àtàlá lọ́ràn kò lọ́lọ́wọ́ ara rẹ̀ torí kò lè dáṣẹ́ jẹ́ ń lọ pẹ̀lú nǹkan tó hàn sí yẹn tó rí wípé àsìkò ẹni yìí o ó ṣe kí ni o ó ti tó ṣùgbọ́n mọ̀lẹ́yìká náà àdánwò ń bẹ tọ́lọ̀ ń fẹ́ fi kò náà tó nà ọmọ ọlọ láwòrán bashar bọ́lọ̀ sí ni ọlọ ọlọ́run ni ọlọ́run inú rìwáyà mi láwùlà àkàrà matuka àlẹ́ yìí tí ìbá ṣe pé wọlọ́run ọba bó o ṣe pọn létó kí n tún máa bó o ṣe pọn létó òun náà ni òjò lè fi nǹkan kan ṣe èmi náà ọba gbẹ̀sán tèmi náà padà lára rẹ̀ ìbéèrè táwọn wá fẹ́ béèrè ni wípé anabi musa tó gbá malakọ̀ lómi ti lòjú sóun mọ̀ pé mọ̀lẹ́yìká látọ̀dọ̀ ọlọ́run ọba ni àbíkọ́mà àbí musa ní ọmọ kí lè rí wa gbígbá tó gba lójú tí bàbá ilé ìpadà ọlẹ́tọ̀ nù ìsìláàmù gbogbo ẹni ọba sáré já wọlé wa tàbí bá ń garùn wọlé ká kí ni o ká nǹkan ṣe hadith wa lórí rẹ̀ kọ́ máa garùn wọlé ńlé wọn wá kó gbàdúgbò àbí wọn fi síbi gbóná tí wọn fi tọ́bẹ̀ tán wọn fi tẹ̀ mú wọn máa wọlé ńlé má kò sí tó burú bẹ́lẹ̀ yìí ṣùgbọ́n pípadà tánibí musa tọ́gbẹ́ ẹni ìlójú ìgbà tí ó dé padà lẹ́ẹ̀kejì ọ padà mà pé màláìka ní kí ni tó jí ọmọ torí ọ̀sọ̀ àtàlà ti kọ́nù ìyá tí a gbà lọ́dọ̀ tiẹ̀ wípé àdúgbò mùsùlùmí ní ìmọ̀ wípé malakul mauti ni ṣùgbọ́n tó jí ọmọ ní wípé ẹni tí mo gbá lójú ní ìsìn tójú ń sì fọ́ tọ́wọ́ lọ tí yóò tó wákàtí díẹ̀ tó tún dé padà bí wọ́n sọ pẹ́sẹ̀ ojú ti ń fọ́ gan bí wọ́n fi ojú mi sí a máa sọ̀rọ̀ oṣù mẹ́fà kójú ó tó jiná ìwà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn náà ó ì tó padà wá lójú gidi bí ìpadà eléyìí ó ti yàtọ̀ sí àwọn tá a jọ ń gbáyé ó fi ara rẹ̀ lẹ́fun ìfẹ́ tí máa fara mi lẹ̀fọ́ kí ni wọ́n padà wá sọ apá báyìí báyìí báyìí báyìí ni táìmù tí ó sì kí ni o tó lò ìtọ́ àǹsán màlẹ́kà ó nìyẹn ṣùgbọ́n tí ń bẹ ní umul kitab ó ní kí ni o òní Allah subhanahu wa ta'ala fi ń bá ní sọ̀rọ̀ wípé nígbà àtàtìkò tẹ́ màláíkà pé mọ́lákùn mọ́ ti dìde ṣùgbọ́n táìmù díẹ̀ kù tí ó jẹ́ kọ̀fá wa tí ó tún máa jẹ́ orí mímbàrì lẹ́nì ó náà ní táìmù torí pé ànábì mùsùlùmù jọ ń jẹ ọwọ́ bàtọ́ lọ tó dé padà yìí kò sí inú tí mọ́lọ́wọ́ màláíkà wípé lẹ́nu ọjọ́ orí ànábì Mùsá ànábì Mùsá yìí ti ń tọrọ fọ́nrán ọ̀rọ̀ sọ̀tà wípé ìgbà táìmù tí ẹ lọ tí ẹ bọ̀ ànábì wa ń bẹ̀ lọ́wọ́ pé ó ń dáná ọ̀yá àjùmí sí ilẹ̀ mímọ́ òun ti ń sàdúrà tipẹ́tipẹ́ ibẹ̀ lọ́nà ó sì jù sí tí ń bẹ̀rẹ̀ wọn màláíkà òní ń ṣe déédéé lẹ́yìn kí wàá ní nǹkan tó kó tán pátápátá ẹnikẹ́ni ó lè máa rò pé ah, ẹ̀yìn ọ̀rọ̀ kádàrà ti ń sọ yìí gan-an kò tiẹ̀ yé yẹn gan mo lè má kírun má gan bí bá bẹnu kára rẹ̀ pọ̀ máa kírun ọlọ́run wọn máa tiẹ̀ lọ́ọ́ kí jẹ́gẹ́ bó ti jẹ́ pé kò sẹ́ni tó lè pé fúdi èyí ṣe bá tiẹ̀ kú ìyàn àníjọ mọ́ kò ṣeé ṣe ọwọ́ ọpẹ́ nìkan wàá mọ nǹkan tí ń bẹ níwájú fún tí ń bẹ níwájú fún yìí ó ní ọ̀ràn jẹ́ àmì hadithi yamar asáìdì èèyàn dáadáa màbá yìí abu khizama ọmọ rẹ̀ ní jẹ́ khizama wọ́n lè sàsílámù ọlọ́ba sàsílámù pé ya rasulallah àsàbí fi ń jóni àrọ̀ àyíta rúkọ nastarqiha ní wáyà mi nastarqi biha nabi sàsílámù tí nǹkan bá ṣe wá tá à ń sàdúrà sí báyìí áwò dàwa ànàtàdáwà biha tàbí kí nǹkan ó ṣe wá ká gbàbẹ́rẹ́ sí ká lóògùn sí àwìtìkọ́ ànàtẹ́kì bíyà àbíká fi ọ̀dẹ sọ́lé ká máa lọ sí ká jẹ́ ọ̀pẹ̀rẹ̀sẹ̀ gbálẹ̀ ká di blẹ̀púpù mọ̀gbáyà ká jẹ́ kìíní kan kò wàsánù kápá ń lo ogun ká gbé màṣínkọ̀ ká kó nú ẹ̀ ká ti pákàtọ̀ kankan gbogbo nta lè fi sọ̀rọ̀ wa tá a máa ń ṣe yìí. ayẹ̀rú domi nkọ́dẹ́rì láì ní ṣe yìí ṣé kìíní yẹn ní nǹkan kan bá ṣe pẹ̀lú kádàrọ̀ ọlọ́run ọba àrùn bíi balùwà mi nkọ́dárìlá ibi àwa ńlọ́dún gbogbo ogun tẹ́ ń lò náà inú kára náà ó ti parí ẹ̀ pé àwọn kan bẹ́ o wọ́n sàrẹ́ láyé ìran rẹ̀ tí ó sì ń ní inú ogun tí wọ́n sì lò sí ni àwọn kan bẹ́ o wọ́n takú wọn ò ní rógun àwọn kan bẹ́ o ní ti ń fi sí ẹ́ yọ́ọ́ máa jọ lójú ayé pé kò sọ ogun tó gbọ́ ìyì sì jẹ́ wọ́n mú ogun tó gbọ́ ni tí àwọn ìwé èkú àwọn kan bẹ́ o kíríkẹ́ ànábì tó wá ní gbogbo ẹ̀ náà nù tọ́bọ̀ wá ń dị déédéé ń tọ́lọ̀ sọ̀tá ó ti kọ́ ọ́lẹ̀ padà pé lágbájá yóò ṣàdúrà báyìí ní ìfi se nǹkan báyìí fún yóò rí mbẹ́ ọmọlẹ́kẹ́ ọ̀lọ́ wọ́n kọ́ ọ́lẹ̀ fún lágbájá ó ṣàdúrà lọ́dún yìí o nǹkan báyìí ọ̀sẹ̀lẹ̀ sí kò bàtà sọ́n bàtà nǹkan báyìí ọ̀sẹ̀lẹ̀ sí a wà á padà pìlẹ̀ pé tí èèyàn bá wá jẹ́ olórí kí ó tẹ wá máa bù hmm. tọ́ba di ọgbà alọ́lọ́ náà ni nígbàtí ọwọ́ agbé ẹ̀ta sọkọ́lọ̀ ọ̀sọ̀tà lójú ògbèrò rẹ̀ nígbà wá sínú àtà lójú òsè ọ̀rọ̀ náà kí ló tẹ wá ń bu ó ń tàn á wà ní nam abu gbogbo ẹ̀ńtà ìdá bá ti sẹ̀ látọwọ́ rẹ̀ nàlúmùhù ṣẹ́ríán là ákílán kìí ṣe páàfilà káyè wa dájọ́ tọ́rọ̀ wà tá a fẹ́ bu iná àwa náà ń sẹ̀ pẹ̀lú tí wọ́n kọ sí alọ́run ṣùgbọ́n lọ́n ló ní ẹ máa bá bu ẹ̀sìn ìlà fi ń bu ẹ̀ ń sẹ̀ kìí sọpọlọ wa mọ́sálà wa dé ìdán abdulsalam nínú hadithi ti àbí Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu Ànábì sallam nínú hadithi tó jẹ́ wípé Imam Ibn Sa'd ló gbà wá fi tabaqat ó ní inna bani Adam khuliqu ala tabaqatin shatta. Allah ta'ala dán ọmọ àbí Adam lórí kàtígórìsì ló sí wọn. Minhum in bẹ́nu wọn man yuladu mu'minan wa yahya mu'minan wa yamutu mu'minan. Wọ́n ó bí ní mu'mini gbogbo sẹ̀mí rẹ̀ Ìsìlámù ni ó fi ṣe yóò sì kù sórí Ìsìlámù. Wa minhum man yuladu kafiran wa yahya kafiran wa yamutu ń bẹ́nu wọn wọn ó bí kẹfẹ́rí ni gbogbogbò sẹ́yìn kẹfẹ́rí náà ni ó bì yóò sì kú kẹfẹ́rí mu wà mí nìhun máa ń yí wùladù mùmìnán wà yáhìá mùmìnán wà yà mùtù káfíràn ìsìn bẹ́nu wọn tẹ́ pé wọ́n bí mùmìnì iṣẹ́ mùmìnán ni wọ́n máa ṣe nígbà ọba sì dìgbẹ̀yìn rẹ̀ yóò sì padà wà di kẹfẹ́rí wà mí nìhun máa ń yí wùladù káfíràn wà yáhìá káfíràn wà yà mùtù mùmìnán ìsìn bẹ́nu wọn tó jẹ́ pé wọ́n bí sí kẹfẹ́rí ìgbésẹ̀ kẹfẹ́rí yóò fẹ́ ń tọ́pọ̀ jù lọ́jọ́ ayé rẹ̀ gbé yóò sì padà wà kú sínú ìsìlámù tí ó jẹ́ mùsùlùmí kí wá ní tá a fi mọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n ti parí ìlọ̀rọ̀ ọ̀pìlẹ̀ ó ń kálukú ọ̀lẹ́nu ń bẹ̀rẹ̀ àti kọ́lọ̀ bá sọ̀tara kọ́sà àánú wa ìdán wà á lè ṣẹ́rù fi hákìlì họ́líkì ṣẹ́rùn náà ṣẹ́rùn aburú tó bá tọwọ́ ẹ̀dá kan sẹ̀ aburú náà ni ǹjẹ́ ẹnìtọ̀ wá jẹ́ kó sórí ibú yìí sọ́nà ń gbèrò orí ibú pẹ̀lú rẹ̀ àbí kò gbèrò orí ibú pẹ̀lú rẹ̀ ibi tí gbogbo àti wa máa ṣe mistake nù. nàám àwa ní aṣarrufi hakil makhluqina sharrun wa sharru fi haqqillahi laysa kama naz'um tí an bá ní abuni látọ̀dọ̀ ẹ̀dá abuta amala buru aburu lọ́dọ̀ tí a ṣùgbọ́n tá bá rí tó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá kan nu wa tó bá jẹ́ aburu tá bá fẹ́ fi ti sọ́dọ̀ Ọlọ́run Ọba a ma fi ti bila kaye wa seri ibi ati nko senu nítorí pé Allah subhanahu wa ta'ala ẹ gbọ́dọ̀ wàhúwà sami'ul basir kò sí ń tọ́jọ́ subhanahu wa ta'ala nínú gbogbo ṣẹ́ tí máa ṣe kò sí ń tẹ́ẹ̀lẹ́ ti wé nínú gbogbo nǹkan tí máa gbogbo nǹkan tí máa sọ gbogbo nǹkan subhanahu wa ta'ala kò sí nǹkan tọ́jọ́ in tó wá súnmọ́jù nílà káyè tiwa náà tó gbogbo ẹni ọlọ́wọ́ bá ti ń jẹ́ mi ogun mọ́ máa wa ma yunqasu min amri min umrihi illa fi kitab àti ẹni tí ẹ̀mí rí òun ègún àwọn àsọ pé wà má yọ amaru min mímọ amarin wà láyé nǹkọ́sùn min umri umrihi ha ò ti bẹ́ẹ̀ o ṣé nìlì jíǹsì ni tàbí nìlì ayé ni ṣé èèyàn kan ní ń sẹ́rí padà lọ bá àbí ìran gbogbo àtọ̀ máa wọnú obìnrin ṣe ni tọ́lọ̀ ọba ń sọ wípé gbogbo ẹ̀dá tí bá fẹ́ dá pátá èntí ń jẹ́ mi rìn ògùn mo ti mà èntí ń jẹ́ mi rìn ògùn mo ti mà àbí gbogbo ẹ̀dá mi pátá ìkọ̀ọ̀kan wọn èntí ń jẹ́ mi rìn ògùn mo ti mà èntí ń dínkù nú ẹ̀mí rẹ̀ mo ti mà gbogbo wa ìlọ̀rọ̀ yẹn kọ́nú awá wọnú ara wa pẹ̀lú tí Allah subhanahu wa ta'ala tó ṣe kí ni o tó ti kọ lórí ẹnu kọ̀ọ̀kan pé eléyìí yóò mọ̀ níbàyìí lásìkò báyìí eléyìí yóò mọ̀ níbàyìí ìdán àwọn màláíkà wọn ò máa yìí mọ ọlọ́run ọba subhanahu wa ta'ala tán o kí tún lẹ́rìí wa tá a fi mà wípé a ní àtẹ̀kídìrú làámì àti ntọ́kọ̀tí sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa kíni o pé ń gbò láyé ọ̀pá rẹ̀ náà tó ń ti bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ń sọ wípé innama ilmuha inda rabbi inda Allah Allah subhanahu wa ta'ala ni kẹ́ olómọ̀mí kódà la ya'lamu mata taqumu sa'a malakun muqarrab màláíkà gan tó súnmọ́ lọ́sọ̀ àtàlá jù wọn ọ̀ma ìdá nínú ìyá àti àgbà ló sọ pé wà indahu ummul kitab ìyá àti àgbà tóun èyí tó jẹ́ pé gbogbo tí wọ́n máa ṣẹ́nu ti ń bẹ lọ́wọ́ màláíkà yóò máa padà lọ́wọ́ sí déédé eléyìn kọ́dẹ̀ ìta àmàlẹ̀ká ò ní máa mà tọ́rọ̀ sọpọ́ndà náà ẹ̀sìn eléyìn kan ẹ̀sìn kun náà èyí tí ń bẹ́ ń pìlẹ̀ tọ́lọ́wọ́ bá ń rí táwọn òsèké ni o táwọn ọmọ tí wọn ò rí ni wá ìdá òmùlẹ̀kìtà ìyá àti àgbà tí nǹkan kè chéńjì ń bẹ ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lọ́wà kí lè rí wa ní parí jẹ́ àfi sẹ́yìn dàní Muslim rọ̀ tàlámì náà hadith umul mu'minin aisha náà ha wàrúbọ̀ ha oní dúró sọ̀rọ̀ sálám ìjà náà tẹ̀sọ̀ bí mi ansọ́r wọ́n bọ̀ sọ̀rọ̀ sálám lẹ́yìn dọ́kà wípé ọmọ kan masalaisi ọmọ tíntìní ọmọ èké báyìí lára àwọn ọmọ ansọ́rí pípẹ́ sọ̀sán ọ̀ wọ́n bá ní ṣètò ọmọ yìí wọ́n bá ní ṣe jẹ̀nẹ́zà rẹ̀ bá níbi ṣe wá ń lọ́nu lé ìyàwó ẹ̀ṣẹ̀ bá ní tó tuuba lahu min usufurin min asọ̀fin ìjánná lam ya'mal su wa lam yudriku ọmọ yìí ọmọ kú oríire o olóńgó kan nínú àwọn ẹyẹ olóńgó àlìjánná ìwọ sí ọ̀rá rí wọ̀ báyìí láì tiẹ̀ sàbúrú pẹ̀lú pé ó dé bẹ́ẹ̀ ó sì dọ́ba àlìjánná báyìí látàyé àbí wọ́n wọ ìyàwó ẹ̀ṣẹ̀ ta ni sọ́ọ̀mà pé inna Allah khalaqa lil jannati ahlan sọ́ọ̀mà pé ọlọ́run ọ̀ọ̀mà pé ọlọ́run ọba díẹ̀ àti ọwọ́ àlìjẹ̀nà ọmọ àmà dá ọmọ àlìjẹ̀nà fàlìjẹ̀nà wa innahu khalaqahum laha wa hum fi aslabi abayim níjọ́ tí sì ń ṣe wọ́n ń bẹ́ ń bàrà dí bàbá wọn wa khalaqa lil jannati lin nari ahlan ó sì dáwọn kápẹ́ ọmọ náà lẹ́ẹ̀jẹ̀ nínú rìwáyà mi nígbà tó sàn sí bá ń tán ó ní khalaqtu mo fi kẹ́ mi ṣe bẹ́ẹ̀ fún ìmì táwa máa ń ń gbéra káyè wa bíi titọ́ lọ́sùn àtàrà á wà máa gbéra wa sí ààyè rẹ̀ subhanahu wa ta'ala mo sì dá àwọn ubali ń sì wọ̀rí ní tẹ́ parí ẹ̀nu á wà ṣe jámù ní ìsìn wípé ẹni tó wá dá fún náà ní ìsìn ìyẹn ẹsẹ̀ wo wá ni pé à ń gbéra wa sẹ́gbẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala àwa náà sì láwọn nǹkan tó jẹ́ pé ó kéré sí tọ́lọ́ fi ń bá wa sọ̀rọ̀ yìí tí làákà ìwá sì gbà wọlé mọ́ mọ̀ pé lè láì làhàmd kò fẹ́ sẹ́nìkan ní ẹtí mẹ́mẹ́sáàsì tó yẹ pé asọ̀kan lónìí ṣe gbé kíni o asọ̀kan lónìí ìfẹ́ ẹ̀kú ní sí ọlọ́run ìjẹ́ òsì o káwálẹ́ lómi ìlàsọ méjìlá mẹ́tàlá mẹ́rìnlá. ǹjẹ́ ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá ti ẹ̀ sọ rí wípé alábòsí sì ni mí o torí gíní mi nìkan mo dójúlé láti bí ọ̀sẹ̀ méjì ìsìn ìsìn wọn yòókù hàn yòókù téèyàn ọ̀wọ̀ ìṣeéṣì àní nàám ẹ̀ǹ tá ń wọ̀ sọ̀rùn tá ń wọ̀ kíta aláàláìkì sáà tẹ́lẹ̀ orí kan ni nàám ooo ìbéèrè tí wọ́n á parí gbogbo ẹ̀ tí ọwọ́ àmà mẹ́nì kọ̀ọ̀kan wa máa súnra kì jẹ̀mọ́ àtàwọ̀ àgbámu ni wípé orí ibú tí wọ́n wá kọ́ọ́lẹ̀ àtòríire tí wọ́n wá kọ́ọ́lẹ̀ ṣé níndìtà mí ìyọnu ọlọ́run sẹ́nì kọ̀ọ̀kan wa àbí níndìtà mí ìbínú rẹ̀ táwà ní umaru lájọ ọlọ́run ọba ti da sẹ́ni tọ́lọ̀ ń bínú sí ni tẹ èdíjọ́ tó gbà sílámù tó fẹ́ wá pànà bí àbí ànilá torí pé yóò dọ̀mọ̀ àlìjẹ̀ náà lájọ ọlọ́run ti dáhùn kódà tí ń ṣiṣẹ́ ọmọ aná lọ ẹni tọ́lọ̀ ń sì yọnu sí ni àbá sọ pé ṣèyítàn gbogbo bàtí ń bẹ́ ń sánmà tọ́rùn tí dàá nàbí ádámà ṣé ń tọ́lọ̀ ọba ń yọnu sí ni abọ́kẹ́ wà láàrin àtọ́lọ̀ ń yọnu sí ṣùgbẹ́ ń tọ́lọ̀ ń bínú sí ni torí ètìbáàrù ibi tí ó padà kángun sí ìtàbílẹ̀ bíi àdìmọ́sí àlà asọ́fúnlẹ̀ àkùwàl ni wípé gbogbo tí ẹ ti kọ lórí ẹnì kọ̀ọ̀kan láti ìpìlẹ̀ òní ń dìtà mí ìyọnu ọlọ́run ọba sí a wà lẹ́yìn ẹni máa gun mímbàrì tí ó sì jẹ́ tọ́lọ̀ ọba ń bínú sí gbogbo ẹgbùkọ̀ mọ́bi tí ó forí sọ èyí sì lè máa lídìí ọ̀sùn òṣogbo fáìmọ̀ iye ọdún tó sì jẹ́ pé ń tọ́lọ̀ wọn bá ń yọnu sí ni tó pọ̀ màlìjẹ̀ náà ni níbi tí ó tàn sí ìyá ń tọ́bọ̀ wá rí báwọn tẹ́nìkan kó o sì mà bẹ́ẹ̀ nìkan bá wá sẹ̀nu wa kí ló dé tá wà gbé kárí làwọn àfa àfi sọ fún wa pé díkìrù àlìjàfá ìbáàdà sọ̀fá ìjàfá òun gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ bá bá mú aburú sẹ̀ látọwọ́ rẹ̀ tọ́bẹ̀ tú bá padà tẹ́ ẹ bá tún fi aburú yẹn bí abẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ abẹ́ fi ń bá fi hùwà ìwà ìmọ̀kan bẹ̀lára tí náà torí tó ń ti lò ní ìgbésí ayé rẹ̀ ó ti hàn sí bí ẹ̀ṣẹ̀un ó sì ti túbá ń bẹ̀ ìwọ ọ̀mọ tí ó ṣẹlẹ̀ sí wọ̀ lọ́la bó wá bí bóyá tí wọ́n ti parí tẹlifóònù ìtura ooo kí wá lẹ̀ rí wa jẹ́ àfi sẹ́yìn àìdán mo fẹ́ ká parí kìíní lónìí ó dọ̀ ọ̀pù tó mú wa kọ́dà wàláì mo ti máa mú bari níbi kọ́tà after tàbí one kí ni tí wọ́n parí rẹ̀ àmísà sálàmù tí hadithi wà ní sahihain ó ń sọ ọlọ́ni ala wa allimuka kalimatan wa hiya min kunuzil janna ṣé kí n kọ́ ọ ní gbólóhùn kan tó jẹ́ wípé tí wọ́n bá ní ara àwọn tí èyí ìrálẹ̀ jẹ̀ náwọ̀ ìní gbólóhùn yẹ kóónú ó ní àdúbì kọ́mi àdúbì náà ní la hawla wàlá quwwata illa billah ìní wá ń túmọ̀ gbogbo wàhálà tá a ti ń sì láyé ìjọ ìní túmọ̀ rẹ̀ ìtumọ̀ ní pé la haula ìrí ọgbọ́n dá kò séèkè tí mo lè ṣe tí n fi ní ìṣẹ̀wọ̀ ọlọ́run ọba wàlá quwwata ìsì lágbára láti inú ara mi tí mo fi lè máa ṣe ń tọ́ ọba ń fẹ́ illa billah àti kó sáfìmí ṣe kòǹgẹ́ ṣe ń tún wí. <laughs> jàmáà kí ló wá fẹ́ máa pa wá lẹ́rìn lẹ́rìn tá a fi ní máa ronú bí a ń lọ kí ló sì fẹ́ mẹ́nìkan tá a rí pọ́sà ìdá wípé eléyìí sẹ̀ tá a sì rí pọ́ túbá ń tòótọ́ lẹ́mìí tíá ńgbò túbá láàrin wọn àtọ́lọ́wọ́ bá rẹ̀ alhamdulillah ṣùgbọ́n wọ́n jẹ́ pé gbogbo ọgbà èèyàn ẹnìkan wà dúndú bí ẹni wípé òun ti ríbi tó ń forí ọ̀rọ̀ òun sọ kálá ìtọ́nà sọ̀kárà sì kọ́ lẹ̀ pátáyì àìmọye ń bẹ́nu rẹ̀ tá a màláíkà náà mọ jiyàn pé ah, nǹkan báyìí ṣe rí báyìí nǹkan ṣe rí báyìí nígbà tó bá di ipa sọ̀sọ̀rọ̀ bá wá fi máa rẹ̀ hàn wọ́n wọ́n pe ah sami'na wa ata'na ìtọ́nà ọba wa ń fẹ́ ńlọ́sẹ̀ kí ni olóṣè inú kọ́dárù rẹ̀ ọ̀kadàrà pé ń ṣe àwọn kan ń ṣàwọn lẹ́sà ìsìn wọn lánàbí ìsìn àwọn kan wọn gbà ń tànàbí na wa ìsìn àwọn kan wọn ó ṣe báyìí ìsìn àwọn kan wọn ó ṣe báyìí nínú àwọn ànàbí náà ìtù kí ire jura wọn lọ níjọba ìrìkì àmọ́ òǹkàlùkù ọmọ akọ àwọn èèyàn rẹ̀ bọ̀ yọmọ káwọn èèyàn bọ̀ yọmọ káwọn èèyàn bọ̀ wọn ànàbí yón lẹ́yìn sàmáwìl àrọ́ ànàbí mi bẹ àti ọ wa tí wọ́n bá wà náà nínú àwọn èèyàn náà ń gba ayé tiwọn èèyàn méjì ni wọ́n máa tẹ̀lé bọ̀ ànábì mi ẹnì òró kan ni wọ́n máa bọ̀ ànábì ní ànábì mi ó ti ẹ̀dì lẹ́yìn sàmáwò ahad jẹ̀mọ́ tànàbì bá wá sọ pé dídí ànábì ọ̀wọ̀ lálẹ́ kìámà ẹnì kankan ò ní sí báyìí tí wọ́n bá wà lìjẹ̀ náà nú àwọn èèyàn rẹ̀ sọ́jà bọ́lá ti sánmà ni tí ò níyà kò ní bàbà kò níyàwó kò bímọ kò ní fámìlì wọn wá lẹ́nìkan dìbò nàìjíríà ó rí bò márùn kí n tiẹ́ ń di tiẹ́ sórí di ànábì na àwọn gbẹ̀rẹ̀ ṣẹṣẹ́ fámílì wo ṣe kíríkà ní nítorí orí nítorí fámílì yóò ṣe in tó ju ọ̀n tó dáa ju ọlọ́wọ́ ju ọlọ́wọ́ bá nú àdánwò àwa ti rí ka kọ́dà béèyàn bá kò tí nàìjíríà yìí tí wọ́n sọ pé nìyẹn kò dìbò fún ọ̀hún ẹ̀yìn lẹ́mọ̀ wà nàbí yìí òun lẹ́yìn tó wà hàd orí di ànàbí ọ̀wà níjọ́ gbọdọ̀ kìámà kò ní iṣẹ́ ní kankan báyìí lẹ́yìn rẹ̀ jẹ̀máà a wà á padà sí ìpìlẹ̀ wípé kí wá láǹfààní tí ń bẹ́ẹ̀ bí àdìsí tọ́lọ́ ń sọ fánàbí wípé wá ìdá àrọ́tàbí ìbáríkà fitinatan ìgbà tó ọba ti ronú aburú àwọn èèyàn lórílẹ̀ fàkùbídùní ilayka ghayra maftunin ọ̀yà amúmi ọ̀dọ̀ májàbúrú wọn kàn mí hadithi busur ibn abi artah tani bí sàsàràm sọ wípé ẹni tí bá máa sọ pé Allahumma ahsin aqibatana fil umuri kulliha ọlọ́run ọba má jẹ́ kí àpadà sí ibú ọ̀padà gbẹ̀yìn ọ̀rọ̀ mi وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة ما تملاي ما تملاي كياما أنت ما سادوا يكبو النبي ني مات قبل أن يصيبه البلاء تبا كوي سجو كتا قد سيبوبا وني قد باما لا تجو أتي ساديز ولا ينتي رنك كان كوا بامي wípé nǹkan àdíìsì ń fóun torí pé nìkan ò ní máa ronú ẹ̀kọ́ máa sọ àtẹnitẹ́ntì ní yóò máa sọ náà ẹni òwò kan tí mo kọ́ fún ìrọ̀lẹ́ àná mo ọ̀sẹ̀ kọ́ fún ó sì ní bí a ti pàdé láti dúró àti kúrò lórí mímbàrì wà láì rẹ̀ nìkan kọ́ wá sọ èmi náà tí mò ń sọ náà ṣe jojúmọ́ lèmi náà ń sọ èntọ́sọ̀ náà lọ́sọ̀ èyàn ìbá àwọn àgbọ́rọ̀ kára ẹ̀kọ́ wá yarí kọ́ ya gangan ibi tó lọ wílẹ̀ ìrọmà padà sí bákan náà àdúrà Umar rọ́dọ̀tara rọ̀ pé Allahumma kèsọ́ nìkan pọ̀ bá náà sọ̀hábà in kunta katabtani fi su'ada tó ẹ pẹ́nu àwọn olóyè lọ́kọ́ kọ́ mi sí fa athbitni fihim dákun mọ́ mọ́ kọ́ mi kú mbẹ́mọ̀ láìláì fọ́mùsùnì mínà ọ̀yá àpòkọ̀ mìírànbẹ̀ ẹnì ò ní máa ṣàdúrà yìí kó sì ṣégbẹ̀yìn ayé rẹ̀ àfẹnutọ́lọ̀ ti kọ́mọ náà ni pé yóò ṣe òun sì ti kọ́mọ nù ya tí àgbà pé ara ti èso rire ni. bí ẹ wá ń sọ létí ẹgbẹ̀rún èèyàn kàṣe láti tó tá a ti ń pariwo pé ẹ má gbẹbọ o ẹ má ṣe kíní kan o má jalè o má dìtẹ̀ yẹn o má bàtẹ̀ yẹn jẹ́ o má nìkan pàṣẹ aṣọ ẹ ń pé tí wọ́n fẹ́ lò fún un òye ṣe dì sí. ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ẹ má gbéra yín sípò rẹ̀ mọ́ o wípé ẹ o sì wá lè sí báwọn àwọn ọ̀yẹ́ kó fi àjẹ nìkan náà àwọn ìbọn ló ti kíníkan kó bàtà nígbà o bàtà márùn mẹ́fà tó owójúmọ̀ kẹtọ́ ń bọ́jù ǹjẹ́ nìkan gbé ọlọ́kọ́ọ̀tù wípé ọ̀sàbòsí torí ọmọ bọ kí ni o bàtà mélòó ó mà wá pé ebi èmi mo ní nǹkan mi wọ́n náà èmi mo ní nǹkan ni lẹ́nu tíá táwọn ò sì ní nǹkan tán kí wọ́n á là máa sọ pé kọjáde lẹ́nu ẹni tó ní nǹkan tó sẹ́kùn lónìí nígbàyìngbàyìn tí wọ́n bá ń sọ pé laysa kamithlihi shay wa huwa as-sami'ul basir ọpọlọ wa bíbá ti ń lọ tí bá ń bọ̀ àwọn àfáà sọ fún wa wípé ìdádọ́kọ̀ tilẹ̀ híyálù ìdádọ́kọ̀ tilẹ̀ híyálù ti kashfil mushkilati lam yabqa ila taslim gbogbo ìgbà tí ọpọlọ bá ti ń forí sánpán níbi tí ń pè ní ńwọ̀wọ̀ náà báyọ̀ ń bi ọ̀rọ̀ lọ́hùn ọba subhanahu wa ta'ala ìntọ́ yẹ kó Allah subhanahu wa ta'ala kò sí nǹkan tó jọ ọ wá ń sọ̀rọ̀ yìí fún wa kò tètè yé àyàfìgbà tí ọlọ́run fi wá ń ma àwọn ẹni rẹ̀ àfa àwọn afakọ́ ìdá yọ̀ ń bẹ̀ wípé ìdá sàbátà ọ̀ ìdá jáza nọ́fíù ìsìbáàtì mísìlì lè mísìlì ìdá jáza ìsìbáàtù nọ́fíì nàám ìdá jáza nọ́fíù ìsìbáàtì mísìlì mísìlì fa nọ́fíù mísìlì min babin awla. táàbá ti jẹ́ pọ́ wa mu wípé táàbá ti rí ntáàfi jọ nǹkan ntáàfẹ́ fi nǹkan jọ ká mọ̀mọ́ bá tiẹ̀ describe ẹ̀ ń lọ súnmọ́ làkáyè jù ọ̀rọ̀ yẹn ti clear ọ sọ pé laysa kamithli shay kò sí ntẹ́ẹ̀lẹ́ kò sí nǹkan tó emi èmi ọlọ́run ọba táàbà wá rí ntọ́jọ́ bó láàṣẹ clear nígbà tá à ń kọsẹ́ lọ ṣọ́ọ̀pù ọkùnrin kan bá dé ń jọ́nà lọ́sàn-án ó ní dákun mo fẹ́ ra irú jíǹsì bàtàyè ni irú kí ló pè ìyẹn tí ń sọ̀rọ̀ àrírí o ó lóun fẹ́ ra irú jíǹsì bàtàyè ìwọ́tọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan tá a yọrí láyé nu bàtàyè rẹ̀ àmà ọwá lóun fẹ́ ra irú jíǹsì bàtàyè jẹ̀máà ṣé ń gbà tí ń bá mọ bàtàyè ṣé ó sún ó sọ̀rọ̀ mi lọ́rùn kí irú tí mo lè fi wé jíǹsì ẹ̀gbà irú jíǹsì ẹ̀rì ọlọ́run wa ni lẹ́yìn sàkàmì kìlì ṣe kì í ṣe pé mi gẹ́gẹ́ lẹ́fẹ́ rí tàbí mi gẹ́gẹ́ lẹ́fẹ́ mú ṣe bà á ní òsì tọ́jọ́ mi táàbọ̀ wá ní tọ́jọ́ mú lọ́sẹ̀ rọrùn nínú iṣẹ́ ọmọ ẹ̀ lóṣìṣẹ́ gbogbo nǹkan pátá ó ti ẹ̀ dínà ó dínà sí ká máa ṣe nǹkan kan káwa máa gbé ti aṣẹ́gbẹ̀ làkàyè rẹ̀ abadan ẹ èmi ọmọ wa sọ pé wọ́n tó bá jẹ́ pé ó kọ̀ mi bá ń bẹ́nu àwọn olóríire jẹ́ ọmọ wà ń bẹ́ mọ́ bá ń parẹ́ o tí bá sì ń bẹ́nu àwọn olórí ibú bá ń yọ́pọ̀ ń bẹ̀ ní ìsìn o torí tí ọ̀bà ní jẹ́ pé kò ní rí bẹ̀ ò ní jẹ́ ń sọ bí ṣe ń sọ yìí o ọmọ mi tí mo bí kalẹ̀ tí ń pè máa sanwó kọ́ ọmọ ọmọ gọ̀ tó bá jẹ́ ìpórí ibú lọ́ba kọ fún nínú ìyá rẹ̀ dákun bá ń yí sórí rẹ̀ ní ìsìn nítorí wípé àmàlà ìkọ́ ọ̀mọ tí wọ́n ọlọ́run ọba mà ìjẹ́ kí n lè máa sọ tí mò ń sọ yìí èmi sì gbàpọ̀ ń bẹnu olórí rẹ̀ ni torí tí ọba níbi òní jésù bá sì máa gbàdúrà kalẹ̀ nu kí lè rí wa jẹ́ àmì hadith abi bakr fi qissati gọ́sọ̀tì badir ní badir ansa salam ń bọ̀rọ̀ lọ ń bọ̀rọ̀ wàhálà

ṣùgbọ́n mi mọ̀ pé kó wọ̀ tọrọ akẹ́kẹ̀wé èèyàn ò sí hàn dígbà tí ò ní ìṣẹ́pẹ́ tí ó máa kó kọ̀rẹ́ mọ́ lórí rẹ̀ ọ̀yá àrùn àṣẹ lórí ọ̀rọ̀ yìí tàbí bí ìbá ti kó alẹ́ lẹ́yìn ìṣẹ́ pa sórí rẹ̀. ooo <laughs> ìdán tí wọ́n wá ní kádàrà yìí a lè sọ pé yìí nínú èyí tí ń bẹ lọ́wọ́ ta ni o màláìka tí ń ṣe déédéé pé wọ́n rànà bí ń pè káwọn máa ṣerú àdúrà báyìí ń pè káwọn máa dàbí pọ̀ ní ọkọ̀ mi sọ pé wọ́n sá sùn tí wọ́n bá wá ní kádàrà ṣe é mọ̀ pa àgbà jẹ̀máà tá a bá wá ní káwulẹ̀ sojú abẹ́ǹkò sí yí àbí òyì wàláì kò yìí alhamdulillah labayanyọ ọlọ́run lájà kó so rẹ gbogbo àwa tá à ń bẹ mọ́sálásí ilé ni tá à ń gbọ́n tá à ń sọ lẹ́yìn tá à ń gbọ́ pánà bí sọ tó kọ wá bá ń bẹ ní olórí ibú bá ní yọ ọkọ wa kó ń bẹ. tó bá jẹ́ wípé ọ̀fẹ́ yọ ni ó ní jẹ́ arántí sọ ilé ó sì ní jẹ́ aṣọ mọ́ ọlọ́run á tó wá fi àdúrà kan tì í ànábì ni ẹ ń bá ti sọ gbólóhùn tó bá ti fi kọ́lọ̀n ọba lọ́rùn èyí tí ń sọ ni pé wọ́n ni ọmọ bá ń sọ tí mo sọ kalẹ̀ wọn ò sì fi nǹkan sọ orí kọ́ sọnù náà wọn ò fi nǹkan ṣe kí ni o bá a káàtì ẹ̀bọ́n sọ̀rọ̀ náà kó tó lè wà ní ọ̀kadà rà náà ìdán ọlọ́mọba adúgbẹ́dọ̀ rẹ o adúgbẹ́dọ̀ rẹ o nínú àti ọba ànábì sọ̀rọ̀ sálám wọ fìrìdáùs òní wọ fìrìdáùs òní ọjẹ́ àwà o nínú ẹni tó jẹ́ pé orí ibú ní ọba kú yìí méjì àwa ń o nínú ẹni tó pé yóò sùn kó pàdé rẹ tẹ́rìn ò sì ní padà gbẹ̀yìn ẹkún méjì àwa ń o fa innaka tamuhu ma wa indaka torí ntọ́ bá hùn máa sọ wípé ntí mo fẹ́ ṣe rè ọba fi hàn màlẹ́kà náà ló fi hàn wọ́n wa indaka ummul kitab anabi sallallahu alaihi wasallam sì sọ fanu hadith abla ibn umar radiyallahu ta'ala arda wí pé allah subhanahu wa ta'ala máa sọ̀rọ̀ kan tí imam amr go afil musnad wí pé asasan sọ wí pé inna allah subhanahu wa ta'ala mastu'di shay'an illa hafidha wọ́n sọ pé wo lohun ọba asaudi kan kan báyìí nǹkan báyìí nǹkan báyìí àfi ko lohun ọba sọ nǹkan náà nítorí pé allah subhanahu wa ta'ala in tí an bá fi sọ kò sí ibi tí ẹnìkan ó tún ti lè ràpálá lọ rèé bàjẹ́ máa lọ yọ àbá ń bẹ̀ lódidi ni àwa fi gbèsè ayé wa sọ a fi ẹ̀sìn wa a fi sọ làákàyè wa tá a fi máa ronú pa rẹ a fi sọ gbogbo sí olóore wa náà a fi sọ fa innaka masudi tashiyan la hafita wọn ò fi nǹkan kan sọ rí kí nǹkan yẹn wá bọ́ sọnù wá jẹ́ àpadà bá lọ́dọ̀ ọ̀wọ́ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́yìn tí ó sì gbé aṣọ oríire wọ́lá ìjọkùnmùsùn rẹ̀ láháúlà wàláhùwàtà ìlàbìlà àṣíntà bá ti rántí sọ nínú àdúà kí ni wọ́n máa dùn pé a kú oríire àṣíntà bá rántí sọ nínú dáadáa kí ni wọ́n máa dùn pé a kú oríire nítorí pé bá aláàfẹ́ sọ fúnra wa àwákà ń sọ káwá bára wá nú ẹ̀ ń ronú eléyìí àwákà dàrú àmàkú oríire o aṣọ́rọ̀ bàbẹ̀ lọ́hùn mẹ́jẹ̀ àwọn àánú olórí ibu láíláí wọ́n lájà kan oṣù rẹ̀ mẹ́jẹ̀ àwọn àánú olórí ibu láíláí wọ́n lájà kan oṣù rẹ̀ wọ́n lájà kan pé ò ní jẹ́ àwà ń bẹ́ náà ló fi ń fún alẹ́lẹ́ yìí náà sọ dápò má fi abúgbẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan wa torí kò sí agbára tẹ́nì kọ̀ọ̀kan wa ní àyàfi kásà máa sọ pé ìwọ náà ni ìwọ náà ni la hawla wala quwwata illa billahi al alhamdulillah وقدر كل شيء تقديرا وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إنا كل شيء خلقناه بقدر أحمده وأجلله وأثني عليه بما هو أهله ولا أحصي ثنعا عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان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 إلى مستوى يسمع فيه صريف الأقلام وهذا الصريف وما يتصوت به القلم وقد أخبرنا الله سبحانه وتعالى على لسان نبيه صلى الله عليه وسلم بأنها متعددة وبأنها مت... مختلفة فقال ربنا سبحانه وتسامى بأنه يكتب ويقدر مقادير كل شيء سنويا جاء هذا من كلام ربنا سبحانه وتعالى في سورة الدخان أعوذ بالله من الشيطان الرجيم حكاية عن عظيم شأن ليلة القدر فيها يفرق كل أمر حكيم وكذلك عندنا ما يدل على أن لله سبحانه وتعالى التقدير العام وقد فرض الله سبحانه وتعالى من هذا ومصداق هذا ما جاء في الصحيح من حديث أبلا بن عمر رضي من حديث أبلا بن عمرو بن العاص رضي الله تعالى عنهما وأرضاهما أن صلى الله عليه وسلم قال إن الله عز وجل قدر مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة وكذلك قد رأينا الدليل أن لنا التقدير العمري وهذا الذي جاء من حديث أبلا بن مسعود كما جاء من حديث مذيفة بن أسيد كما جاء من حديث مالك بن ويرث كما جاء من حديث رباية اللخمي كما جاء من حديث أم المؤمنين وغير من أصحاب رسول الله صلى الله عليه وسلم إن أحدكم يجمع خلقه في بطن أمه وفي رواية يجمع خلق أحدكم في بطن أمه أربعين يوما وفي رواية أربعين ليلة الحديث كذلك عندنا التقدير اليومي وهذا الذي جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه أرضاه أن الرسول صلى الله عليه وسلم قال يتعاقب فيكم ملائكة بالليل وملائكة النهار إلى آخر هذا الحديث عباد الله واعلموا أن أهل العلم طال كلامهم في هل هذا القدر يتغير أو لا يتغير هل يتغير أو لا يتغير فاستدل بعضهم على تغيره بقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وبقول الله سبحانه وتعالى وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إلا أن الضمير في هذه الآية آئد للجنس لا للعين كما أقر بذلك أكثر أهل العلم بالتفاسير بالتفسير رحمهم الله رحمة واسعة عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد أخبرنا بأن الله سبحانه وتعالى عنده علم أزلي لا يطلع على جميعه ملائكته كيف لا جاء في المسلم من حديث أبي مسعود رضي الله تعالى عنه الله أن صلى الله عليه وسلم علمنا دعاء فقال فيه أو إني أسألك بكل اسم لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك ومصداق هذا ما قد جاء من حديث أبلا بن عباس رضي الله تعالى عنهما والحديث مخرج في المسند وكما جاء من حديث أبي هريرة والحديث مخرج السنن من الترمذي رحم الله الجميع بأن الله سبحانه وتعالى جعل آدم أول من جحد وجعل آدم أول من نسي وجعله أول من أخطأ كيف لا عندما خلق الله سبحانه وتعالى مسى على ظهره فسقط كل نسمة كان ربنا سبحانه وتعالى خالقها وبارئها إلى يوم القيامة فنظر آدم إلى هذه النسمة فقال له ربنا سبحانه وتعالى هؤلاء ذريتك عندما سأل ربه من هؤلاء قال هؤلاء ذريتك فرأى من بينهم رجلا وبيسا أن يظهر على وجهه النار فقال يا رب من هذا قال هذا ابن من أبنائك يقال له داود قال يا رب كم كتبت له من عمره كم جعلت له من عمره فقال ربنا سبحانه وتعالى ستين فقال له آدم يا رب زده من عمري فقال لا إلا أن تزيده من عمرك حتى زاده الله سبحانه وتعالى بأربعين سنة فلما جاء أجل فلما جاء تسع وستون تسعمائة وستون سنة جاء ملك الموت إلى نبي الله آدم فلما أراد قبض روحه أبى فقال قد تعجلت علي ما جاء أجلي وما حان وقتي فقال له أما أنت قد نسيت بأنك زدت وتبرعت من عمرك بأربعين سنة لابنك داود قال لا فجحد آدم وجحدت ذريته فنسي آدم فنسيت ذريته وأخطأ آدم وأخطأت ذريته بارك لي الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الذي لولاه ما اهتدينا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 أم الكتاب إنه أم الكتاب الذي لا يتغير ماذا قال ربنا سبحانه وتسامى والله يحكم لا معقب لحكمه سبحانه وتسامى وعنده أم الكتاب وعنده علمه أزلي الذي لا يتغير بشيء كما أمر الله سبحانه وتعالى القلم بكتب هذه الأشياء عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد أفادنا جملة كيف قسم الله سبحانه وتعالى بني آدم وكيف جعلهم على طبقات شتى كيف لا جاء من حديث أبي سعيد الخدري رضي الله عنه والحديث مخرج في الطبقات الكبرى عند إمام ابن سعد رحمه الله رحمة واسعة بإسناد صحيح أن الرسول صلى الله عليه وسلم قال إن الله خلق بني آدم إن بني آدم خلقوا على طبقات شتى فمنهم من يولد مؤمنا ويحيا مؤمنا ويموت مؤمنا ومنهم من يولد كافرا ويحيا كافرا ويموت كافرا ومنهم من يولد يولد مؤمنا ويحيا مؤمنا ويموت كافرا ومنهم من يولد كافرا ويحيا كافرا ويموت مؤمنا هكذا قسم الله سبحانه وتعالى هذه الأشياء كيف لا جاء في الصحيح عندما مسلم وتعالى من حديث أم المؤمنين عائشة رضي الله عنها رضاها أن صلى الله عليه وسلم دعي إلى جنازة صبي من الأنصار فقلت طوبى له عصفور من عصافير الجنة لم يعمل السوء ولم يدركه فقال لها رسول الله صلى الله عليه وسلم زجرا لها على مثل هذا القول يا يا عائشة أو غير ذلك يا عائشة إن الله خلق للجنة أهلا وقد خلقهم لها وهم في أسباب آبائهم وخلق للجنة للنار أهلا وهم خلقها خلقهم لها وهم في أصلاب آبائهم كذلك كان رسول الله صلى الله عليه وسلم يدخل هذه التصرفات وهذه الأشياء تحت قدر الله سبحانه وتعالى الأزلي كيف لا جاء عن طريق أبي خزامة ابن يعمر السائدي رضي الله تعالى عنه كما أخرج ابن عاصم في كتاب السنة أن رسول الله صلى الله عليه وسلم سأله يعمر يوما يا رسول الله أرأيت دواء نتداوى بها ورقى نسترقيها وفي رواية نسترقي بها واتقاء نتقي بها أي يرد من قدر الله من شيء قال صلى الله عليه وسلم بل هو من قدر الله اللهم وفقنا بل هو من قدر الله فإننا لا نلتفت بشيء لا نتلفظ بشيء ولا ننطق بشيء إلا بكل ما قد كتبه الله سبحانه وتعالى لنا رفعت الأقلام وجفت الصحف اللهم إن كانت أسماؤنا في السعداء فأثبتها فيها اللهم إن كانت أسماؤنا في السعداء فأثبتها فيها اللهم إن كانت أسماؤنا في السعداء فأثبتها فيها وإن كانت في الأشقياء فمحنا منها فمحنا منها فمحنا منها فإنك تمحو ما تشاء وتثبت ما تشاء وعندك أم الكتاب اللهم متى ما أردت بعبادك فتنة فاقبضنا إليك غير مفتونين يا ربنا إننا نستودعك أعمالنا ونستودعك تصرفاتنا ونستودعك عقائدنا ونستودعك مصيرنا أن يجعلها أن تجعل هذه الأمور وأن تجعل عاقبة أمورنا إلى أعلى الجنان للفردوس فإنك ما استعديت شيئا إلا حفظته يا أجود الأجودين ويا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أداك أداء الدين اللهم دمر أداك أداء الدين اللهم دمر أداك أداء الدين اللهم من أراد بنا وبنا بسوء اللهم أعرض الفتن واجعل كيده في نحره واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم أحسن عاقبتنا في الأمور كلها اللهم أحسن عاقبتنا في الأمور كلها اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة عباد الله ولم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقولات الصحيحة الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا معبدا